Eh, omidan. ẹ káàsì sá. ṣé omi ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. rárá o. ọlọ́dẹ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ gbà nínú ìjọ wa àwọn ni. so lóògùn. <laughs> wọ́n lóògùn bàjẹ́ wọ́n lóògùn bí àrọ̀ ni ah, bàbá Sàámú abẹ́ lóògùn ni. Ah, wọ́n lóògùn bàjẹ́ <laughs> yíyó ẹ ẹ̀ sọ fún kẹ́ẹ̀rọ yìí mi fún bí n ṣe lóògùn dò lóògùn èmi náà mọ̀ pé lóògùn lóògùn. Hmm. ṣé bàbá sàámú yìí sì lè lóògùn ni bàbá mi ah! nígbà tí mo wà lábúlé wa bàbá mi ní ìbọn kan àìjíò bàbá mi ní ìbọn kan kò ju gbúngbúlú báyìí lọ tó bá fa ìbọn yẹn yọ báyìí tó máa fẹ́ pààyàn ní London àbí Amẹ́ríkà tó bá yin ìbọn láti bí báyìí ìbọn ó sì lọ gba tíkẹ́ẹ̀tì yóò sì wọ plé yóò sì sọ̀kalẹ̀ yóò sì lọ pa ẹni nílùú èbó kódà yóò tó gbókùn ẹ̀ wálé ah! ṣé ó lè lóògùn bàbá mi ìyún kan ó kéré. jíyò ẹ ti ṣe èèyàn gbà àwọn èèyàn yìí ń parọ́. ní ọjọ́ kan lábúlé wa nígbà tí eré ń wù mí jẹ báyìí tí mo sọ ah. fún bàbá mi bá mi ṣe fàbọ̀ rẹ̀ bọ́ta nu tó ní sẹ́kù lé wa báyìí. títàwù ibẹ̀ yìí ó sì lọ pa eré ó sì gbé wa gbogbo àbáwá ló jẹ irun lọ́jọ́ kẹ́ni. àbẹ́rẹ́ pé kéèyàn kàn dúdú kan ni pé èèyàn lóògùn. Ah! oògùn ìsọ̀rọ̀ àwọn tó bá lóògùn ìdún. àwọn àwọn eléyìí burú o yíyọ ẹ ti ṣe yorùbá sí ṣọ́ọ̀ṣì káwọn èèyàn máa parọ́ lé ọlọ́run